tí àwọn àbá àtọ́ka sí ó ṣẹlẹ̀ ní ọdún àkọ́kọ́ tí àlẹ́bí ṣe ń jẹ́ra. àbá àjọjú pé òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó kalẹ̀ sí agbègbè ìlú Màdínà abúlé kan. nínú àwọn abúlé tí ń bẹ ní etí ìlú Madina tí a mọ̀ sí alihara tí àwọn mùsùlùmí tí wọ́n ti lọ pàdé ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam. ìṣẹ̀lẹ̀ kejì tó ṣẹlẹ̀ nínú ọdún yìí. ànábì dé sí ìlú kùbá ìta àmọ̀ sí abúlé èyí tó wà ní etí ìlú ìlú Madina tí òṣìṣẹ́ ọlọ́run tó sì kọ́ mọ́sálásí agbègbè yìí. ìtọ́jú yìí wá sí nígbà tí àwọn sọ̀hábà. الله عليهم أجمعين أجمعون توقع جامعة محمد صلى الله عليه وسلم النبي عيسى هو وقع قاصر ينوم لنا títí tí òṣìṣẹ́ ọlọ́run tó fi sọ̀kalẹ̀ sí àyè kan tí a mọ̀ sí àyè àwọn àgbà ní amòròkòrò àwùjọ. ní ọjọ́ yìí tí ànábì wọ inú ìlú kùbá ọjọ́ ọjọ́ monday nínú oṣù rọ̀bìnrin làwà nígbà tí ànábì dẹnu olóyè ànábì jókòó kọkọ ọmọ Abubakar àlàáhàn òun dúró. ànábì jòkó wọ́n wọ sọ́ọ̀mù lẹ́nu tó dákẹ́ àwọn èèyàn tí wọn mọ ànábì tẹ́lẹ̀ kálukú ń wá wọn wá ń sálámà wọn wá bá Abubakar lórí ìdúró wọn rò pa ànábì ní Abubakar torí pé Abubakar ló dúró lẹ́nu tí ń kí àwọn èèyàn ànábì jòkó sọ́ọ̀mù bá àwọn àìwọ̀sán náà. báyìí ni àtúbákìrì ṣe wà àtàlẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam táwọn èèyàn wá láti mú òǹlò láti wá sálámà sí wọn. títí tí ọ̀sán fi pa tí òòrùn ta bá wọn níbi tí wọ́n wà. àbúbákìrì rẹ̀ bí Allahu ta'ala nà ọwọ́ amú aṣọ ọlọ́run rẹ̀ ó fi da wà lẹ́nu wa Muhammad sallallahu alaihi wasallam kí òun ọmọ bá pa á. báyìí làwọn èèyàn ti mọ̀ pé ara owó àtìlẹ́bí yìí sọ́nà bá òun àríwọ̀ sálẹ̀ ẹ̀dùn yìí làwọn mẹ́bí ìgbésà àbúgbà kiri ti ń pè tí ń sálámà sí wa látàárọ̀ torí bí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n wá wọn ọ̀mọ ẹni tí ń sàn mẹ́bí àbúgbà kiri ni wọ́n pè nígbà tí wọ́n á rí pé àbúgbà mú aṣọ tọ́tọ́ ọ̀dà àbúrò àmì àpá ìgbà iná tó gbà nábì mọ̀ sọ́nà máa wọ àyẹ̀wò sọ́nà. níbi táwọn ẹgbẹ́ gbé sílì nínú kò bá alábẹ́ni tí ò sí ní ọjọ́ mẹ́rìnlá níbẹ̀ láàrin ìgbà tó fi wà níbẹ̀ yìí alábì gbé mọ́tò láti dúró síbẹ̀ òun náà là ń pè ní masjid kóbá mọ́sálásí tọ́lọ̀ wọn bá ròyìn nínú àlùkòránì pé mọ́sálásí tí wọ́n kọ́ lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run ó ti sàn álẹ̀ àtúntàkùrà mọ́sálásí tó ṣe pé wọ́n mọ lẹ́yìn ìbẹ̀rù ọlọ́run àdájọ́ kí ẹnu ní mọ́sálásí eléyìí náà jẹ́ kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí òjijì ọlọ́run ní ọjọ́ àkọ́kọ́ òun lè irun àti mọ́sálásí tọ́kọ́ sínú ìlú kùbá àti odidi ọjọ́ tó lò níbẹ̀ tí wàá lu kó tó ń bùkù lọ sínú ìgboro ìlú Màdínà. nínú àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó tún ṣẹlẹ̀ sí àdínábì òun ni irun jimá kọ́kọ́ tó kọ́kọ́ kí. nígbà tó dé nù lù màdínà wọ́n ní kàkà nílùú àmàhàmà sọ̀rọ̀ bá àlùyọ̀ sọ̀rọ̀ tó gbéra lẹ́ni tí ń wọnú ìlú lọ lẹ́yìn ìgbà tó ti lo ọjọ́ mẹ́rìnlá létí ìlú ìlú kò báyìí mẹ́rin ti ń bẹ láàrin rẹ̀ sí mọ́sálásí ibi àti mọ́sálásí ànábì gangan bíi mẹ́ẹ̀sìn bíi márùn-ún ìyẹn ni pé etí ìlú tó wà ó dé lẹ́gàn àárín bíi mẹ́ẹ̀sìn bíi márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ ká tó wọnú òlu pàápàá jùlọ ká tó dé mọ́sálásí àdúgbò àwọn ọmọ sọ́nà láàrin ọ̀sẹ̀ lọ́jọ́ tá a wí ìyá mẹ́bí òsì nǹkan mọ́sálásí rẹ̀ wọ̀ nígbà tá a lọ tó kù ní ìlú kùbá tí ń wọnú ìlú màdínà lọ láàrin àsìkò yìí ìrún débà lójú ọ̀nà ní àyà àwọn fámìlì kọta àmàtí ìgbàní sáájú nínú àwọn ànábì wá sí ọmọ ẹ ànábì ké ìrún jimá nínú mọ́sálásí ibẹ̀ eléyìí lọ jẹ́ àkọ́kọ́ jimá táwọn ti kọ́kọ́ kí nínú ìlú madina sábà béèrè pé ìgbà wo làdábì bẹ̀rẹ̀ ẹ̀rù jimá láti máa ké ó ké ìrun jimá kọ́kọ́ nínú ìlú Màdínà nígbà tí ń wọnú ìlú lọ ní àyè àwọn fámìlì tá a mọ̀ sí bàmí sáálẹ̀ mìíràn àwọn níbẹ̀ lànàdùwà Muhammad sallallahu alaihi wa sallam ló kọ́kọ́ kí òun ní màdí nínú ìlú Màdínà. eléyìí náà jẹ́ ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé èyí tó tẹ̀lẹ̀ sódì sí ọlọ́run nínú àwọn ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé òun níbi tá ànábì tún dé sí nígbà tọwọ́ ní òun gẹ́gẹ́ ibi tó dé sí tó gbé síwájú kọ́lọ́mù ọgbọ́ tó jogún ààyè ti ẹ̀kọ́ òun náà lọ́dọ̀ àwọn àbáni nàìjíríà ilé àbá wa àbó àyíòbò àtọ́rin ibẹ̀ làmẹ́bí ilé sí. wọ́n nígbà tí àmẹ́bí lọ tó gbéra tó kúrò ní mọ́tíláṣí kò bá. ha na tó kúrò ọ̀rọ̀ ń tẹ̀sẹ̀ àwọn bàbí nàìjíríà nínú ìlú màdínà pé kí wọ́n wá láti wá dáàbò bò wọ́n ní gbogbo wọn wọn wá ti jìnnà tó wá tí la fi dáàbò tí irun tí máa táwọn lójú ọ̀nà ìgbà táwọn náà ti súnmọ́ náà ló lẹ́ni tó ṣe pé ọpẹ́ wọlé gbogbo àwọn aráàlú jáde wọ̀fárí ó di màṣẹ́dáàmì gbogbo wọn tónú pẹ̀lú dídí ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní ìdùnnú táwọn aráàlú Màdínà ìdùnnú jọ́nà lọ́wọ́ wọ́n ti bá ẹ̀ lọ́mọ ìyẹ̀fúráhùn òbíṣẹ́ ìyẹ̀mẹ́sìlẹ̀ kọ́tò wọn ò dúró orí ẹ̀rí tẹ́lẹ̀ ìdúró tí wọ́n tò sí òṣìṣẹ́ ọlọ́run nípa pé ọwọ́ náà ìlú Madina. Afọ àwọn Adẹ́sọ̀ ọmọ Malik rọ́bì ọba ọ̀sà àlàánu ó ń sọ báyìí lórí ahọ́n rẹ̀ lẹ́ni tí ń sọ fún wa nípa ìtàn òjúṣe ọlọ́run nípa kó tó wọ ọ́. ìlú mọ̀dínà àti báwọn aráàlú mọ̀dínà ti gbà lálejò àti bí wọ́n ti pọ́n lé. ولما قدم النبي صلى الله عليه وسلم المدينة nígbà tá ànábi wọnú ìlú mọ̀dínà láìba tẹ̀lé xabaṣa lẹ́kọ̀dọ́mìnì fara xabaṣa àwọn aráàlú abaṣa. gbogbo wọn kóra wọn jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣeré lẹ́ni tí ń dùnnú wọ́n ń fi àwọn nǹkan ẹ̀yà wọn wọ́n ti ń ṣeré lẹ́ni tí ń dùnnú pẹ̀lú bíbí àmẹ́lùwà Muhammad sallallahu alaihi wa sallam sínú ìlú Madina. Ànábì wá sínú ìlú Madina lọ́jọ́ náà lọ́wọ́ ó wá ránṣẹ́ táwọn gbàlẹ́ nàìjíríà lẹ́yìn tá a ti ṣàlàyé fúnra wa wípé nígbà tí ó lọ tí ó kú níbi tó wà ní kùbá ó ránṣẹ́ táwọn gbàlẹ́ nàìjíríà nípa pé kí wọ́n wá láti wá báwo wọnú ìlú kí wọ́n jọ lọ pọ̀ wọ́n sì wá lóòótọ́ lẹ́nu tí wọ́n wá kò ń ti kan ìyá láti wá fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọn mú lò ó. báyìí òun àtàkì ti wọlé tí àfáàkiri pẹlẹyìn rẹ táwọn abàní nàìjíríà sì rọpì ká àwọn lẹni tí wọn dáàbò bá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wọn làwọn èèyàn wá pariwo nígbà tá ànábì wọlé pé jẹ́ ànábì yòówọ́. jẹ́ ànàbí yọ̀wọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ti dé òjíṣẹ́ ọlọ́run ọba ti dédé. فتنازعوا أيهم ينزل عليه رسول الله صلى wọ́n nígbà tí wọ́n ń àwọn àwọn èèyàn bá tó ń wọn lọ́wọ́ pé níbo dé sí nítorí ànábì ó dé sí eléyìí lọ́dọ̀ mi ní ó dé sí tọ̀hún lọ́dọ̀ mi ní ó dé sí gbogbo aráàlú màdínà ń dàpọ̀ ìmọ̀ra káàmì nábì ó dé sínú ilé àwọn ànábì wa dá wọn lóhùn pé ánzìlù àlẹ́ àgbàní nàìjíríà màá dé sọ́dọ̀ àwọn àgbàní nàìjíríà nítorí pàmò àgbàní nàìjíríà rèé àwọn ni ọ̀nkù abdulmutali àwọn ni wọ́n jẹ́ ọ̀nkù yẹn ni pé àwọn ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n ìyàwó àbí ká sọ pé ká bá sọ pé ọ̀pọ̀ nídìílé ìyá nídìílé ìyá àgbẹ̀lọ̀mọ̀tọ́lì àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún ìyá àgbẹ̀lọ̀mọ̀tọ́lì àbí àbúrò àgbẹ̀lọ̀mọ̀tọ́lì àwọn ẹni lárúbáwá máa ń pè ní kálù ọkùnrin yẹn tó bá jẹ́ pé nídìílé bàbá ni àwọn ẹ̀gbọ́n àbábòrò wọ́n pè ní amù ọkùnrin tìbẹ̀rù àmọ́ nídìílé ìyá ọkùnrin tìbẹ̀rù wọ́n máa ń pè ní kálù àdébùsọ̀rọ̀ náà àdébùsọ̀rọ̀ ó ní màá dé sí ọ̀dọ̀ àwọn. bí wọ́n jẹ́ fámìlì ìyá àbùnùmọ́lé ọ̀dọ́ wọn ni màá dé sí àpò kìrìmù àlìkà ìfìlẹ̀ yìí fún màá fi fún wọn táwọn ẹbí mi jọlọ lọ́wọ́ ìyẹn ni pé ojúṣe ọlọ́run ọba lọ́wọ́ ó fi dídé rẹ̀ sínú àwọn tí wọ́n jẹ́ fámìlì sí mi ọ̀dọ́ wọn ni màá dé sí màá fi ìdí mi yẹn màá fi pọ́n wọn lé. wọ́n ní lọ́jọ́ náà lọ́wọ́ nígbà táwọn ẹgbẹ́ mi wọlé bọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tú káàkiri ara àwọn èèyàn tí wọ́n ń gorí ilé tí wọ́n ń wà mẹ́wàá Muhammad lọ́kùnrin lóbìnrin àwọn ọmọ kéékèèké wọ́n kọ́ káàkiri náà lóòrùn wọ́n rí ká ànábì wa Muhammad áta àwọn ẹrú gbogbo wọn jáde láti wá padà ànábì sallallahu alaihi wa sallam bí ká kó tó pariwo pé ya Muhammad ya Rasulullah ìdí òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo bẹ́ẹ̀. nígbà tá ànábì wa sọ pé ilé àwọn kùnú lòun ò dé sí ó tún wá kúnnú yàrá tí ó wọ̀ ó kúnú yàrá tí ó wọ̀ nínú àwọn àwọn tí wọ́n jẹ́ fámìlì ya bàbá bàbá rẹ̀ yìí. àwọn náà tún wá wò pé níbo làǹdàbí ọwọ́ ànábì wá dá wọn lóhùn pé màá dé sọ́dọ̀ ẹni tó ṣe pé ilé rẹ̀ súnmọ́ jù nínú àwọn àbánílẹ̀ ìsirahàlì tí wọ́n jẹ́ ọ́fíìsì nìkan. ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀ ní adé lẹ́ẹ̀kan náà ni àìdí sọ̀rọ̀ a nà ya Rasulullah èmi nílé mi súnmájú ìdí osisi ọlọ́run ọba a lè rí dárí ọ̀rẹ́ ilé ìdí náà ló wà á dàgbà bí lẹ́kún ẹnu ọ̀nà mi náà nù kó النبي نوايا صلى الله عليه وسلم وصفت من قبلك تغير لنا ويا الله نقطة لنا بداوة بداوة في هنا بقول الله ọlọ tó ló léṣe ọba ti ànábì àti àbúbá ti pè é kó o máa àyà àgbàdà kẹtẹ wá ẹ ti ẹ máa bọ̀ ẹ bá wọlé bọ̀ báyìí ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní àbú àyíwò àtàkọ́wà ìlọ́wọ́ pa níbi lálejò sínú ilé rẹ̀. bóòlù àbẹ́bí ti wá sí nínú ilé àbú àyíwò kí làwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ láwọn àsìkò tá àbẹ́bí lò kó tó di pé ọlọ́run wá ti fún àyè àbẹ́bí fún sọ́nù àwọn àlewọ̀sẹ̀ wọn. nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àbú àyù lọ́gbà nẹ́bí lálejò lánàbí gbénu lé rẹ̀. àbú àyù ó pèsè ibi tá nẹ́bí oṣù. ibùsùn tí ń bẹ nílé àbú àyù níjọ́ náà ibùsùn oríṣi méjì. ìkájẹ́kùsù ti ń bẹ sálẹ̀ ìkájẹ́kùsù ti ń bẹ lókè. ọwọ́ sàn nẹ́bí sọ́wọ́ sálẹ̀. káàdébí ẹ̀ máa gbogbo fi òun ń lọ sùn lókè òun àwọn ará ayé rẹ̀. ní lóru ọjọ́ kan àbúrò àyùkú wa tajú bàbá ọ̀la ó wá wò pé a náà ṣùgbọ́n ọ̀rọ̀ sílẹ̀ láàrin sọlọ́lá àwọn àyẹ̀wò sílẹ̀ òkè àtẹ́bí làwọn bá a sì sí àwọn arìnrìn lọ lókè rẹ̀.

nígbà sílẹ̀ ọwọ́ lọ sọ fún àtẹ́gbẹ́ wa mọ̀ pé ibi tó o kò fẹ́ tó ó dàbí bá ọ pé ọba dá ọmọ bọ̀ àlejò wa sọ pé àtúntò kí n sùn níbi ilẹ̀ níbi ó wọ́n dà mẹ́bí lóhùn pé sọ́nà láàrin ọ̀sán náà pé mi ò ní sùn òkè kan èmi ò ní wà lókè kí ànábì ọ̀ wà nísàlẹ̀ kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbíkọ́ wá sókè sọ́nà láàrin ọ̀sán náà. báyìí lànàbí bá bẹ tó ṣe pé ó ń sùn ní òkè ilé àbó àìlówó àǹsọ̀ eléyìí jẹ́ àpọ́nlé èyí tó tẹ̀lé lápọ̀dọ̀ àbú àyíwò àlàsọ́ọ̀lù fún àdúrà ọ̀nà sọ̀rọ̀ àrùn sọ̀nà. nínú àwọn àpẹẹlẹ èyí tí àbú àyíwò àsọ́ọ̀lù tó sì fún àdúrà mọ̀hánmà sọ̀rọ̀ láwọn àlejò sọ̀nà wọ́n ní kọ́bá ti ń jẹ lọ fáàmì nẹ́bí yóò kalẹ̀ gbóúnjẹ tọ́mọ̀ fáàmì nẹ́bí òní jẹ tán yóò pè lọ. tẹ́bá wá gbóúnjẹ fáàmì nẹ́bí fáàmì tó bá wá ká padà wá sọ́dọ̀ rẹ̀ yóò wá mọ̀ mọ̀ sáyidì ibi táwọn ibi ti di ẹran tó kọwọ́ bọ̀ ibẹ̀ ni ọmọ wá sí ibẹ̀ lòun náà máa bu ọwọ́ bọ̀ tí ọmọ fi jẹun ọ̀kẹ́kẹ́rẹ́ bí tó ti bù jẹun nìyí náà fẹ́ gbò jẹ rọ́bì wa òkàtàlà hàn. wọ́n ní jọ́sán ọwọ́ dáná fà nábì ọwọ́ á fi àwùjọ sàárà sí tó ń jẹ tọ́dá ó fi àgbọ̀sà àlù sí ọwọ́ ni wọ́n lọ gbé fún ànábì nígbà wọn gbé dọ́là ànábì pàlọ́mìyá àkọlù mi ànábì ọ̀jẹ̀ ní oúnjẹ yẹn ànábì wọn dà padà. wọ́n wá gbé lọ́dọ̀ àbọ̀ àyò lẹ́ni tó rò pé.

ànábì wa dá lọ fún náà kẹsùn bí ọwọ́ ló gbé wà wọn náà kí ni àkàrà wò àwọn mo kórìíra kí n jẹ oúnjẹ tí àlùbọ́sà ayò bá wà nínú ẹ̀ òun náà bá dáhùn pé bá kí ni àkàrà wò máa dàkàrà wò nítorí kórìíra èmi náà kórìíra rẹ̀ ní ìlú jẹ́ mọ́ ní ìlú jẹ́ mọ́ láyé. Sorry wọ́n sọ fún wọn pé ànábì ọ̀fẹ́ kan ìwọ́n ní ìwọ́n ní ní ànábì ní ọ̀fẹ́ ilé bẹ́ẹ̀ ṣe ló kọ́ wáyà tó síra wọn. ilé muhammadu ló jẹ ilé mi jẹ sàràbà. wọ́n àwọn tó ṣe ṣe wọ́n pàtàkì ànábì sọ́lá láwọn àrẹwò sẹ́lẹ̀. táà náà ti ti kọ́ ọ́ èmi náà kọ́. ṣé kò sí wò náà ìkòwé mi náà sọ́lá láwọn àrẹwò sẹ́lẹ̀. Abu Ayyub al-Ansari ló ti ṣe pẹ̀lú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú ilé rẹ̀. Kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó fún àwa náà ní ẹ̀mí dáadáa ká lè fún ànábì lé òun ti kó jẹ́ sí pé kò sí náà àwọn àwọn èèyàn mẹ́fà ànábì lé débi pé. tí wọ́n bá sọ̀rọ̀ ànábì wọ́n dàkẹ́ jẹ́jẹ́ lè fi ọ̀rọ̀ ànábì ni wọ́n sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni tó jù mí lọ tó jù ọ àwọn èèyàn lọ́pọ̀ ànábì lè débi pé gẹ́gẹ́ bí alimami wọ́n ní tó bá fẹ́ sọ̀rọ̀ ànábì táwọn èèyàn bá wálé káfẹ́ gbàtírà lọ́dọ̀ yóò lọ́dọ̀ pé. lọ bá wọn pé irú kí òwò ni wọ́n wá fún tó bá yẹ pé ìtàn lásán lọ fẹ́ kọ́ abẹ́ ẹ̀sán fẹ́ kọ́ kan nínú àwọn òbí èdè yóò fún wọn lójú tẹ́wọ́n á sọ pé àtìgbà làwọn fẹ́ kọ́ sọ́wọ́n yóò sùúrù owó wọ́n ní yóò wá balùwẹ̀ lọ wọ́n yẹ yóò wá wẹ̀. تطوّق وتحنّق يوم في نظر الزهراء ويلبس أحسن الثياب يوم عضو يتوقع من العصور يوم عدتاتي أو نفعي دعني تعملوا على محمد صلى الله عليه وسلم لكن النبي صلى الله عليه وسلم إني نفع أورا يلبس كل ما مواته صلى الله عليه وسلم kọ́lọ́mù ọba ó sì ní àti lẹ́yìn tó ṣe pé yóò ní kàkú sí òṣìṣẹ́ ọlọ́run tó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. eléyìí ni díẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òṣìṣẹ́ ọlọ́run ní ọdún àkọ́kọ́ bí ó ṣe ìjọra lè ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí. pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run. tẹ̀síwájú lórí bóòlù ànábì ṣe kọ́ mọ́sálásí rẹ̀ àti bóòlù ànábì ṣe kọ́ inú ilé tó gbé àwọn kan lọ́sẹ̀lẹ̀ níbẹ̀ láàbùdàn mẹ́nu wá èyí tó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ mú ọdún àkọ́kọ́ tó ṣẹlẹ̀ sóbi sí ọlọ́run ọba sọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò ọ̀sán náà kọ́lọ́ ọba sọ̀rọ̀ wọ̀tàkálá kó mọ́sá ṣèlú àti nínú ẹni tó ṣe pé yọ̀ọ̀mù bọ́ọ̀lù yóò sì máa tẹ̀lé yóò sì máa tẹ̀lé yóò sì máa tẹ̀lé وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه